jẹ́ ká bọ́ níre yọ̀ kiri lè ṣe kíni kiri lè máa jẹ́ tiwa ẹ jẹ́ bá láyọ̀ yọ̀ ká lè máa ṣayọ̀ máyọ̀ ká lè máa ẹ̀wọ̀ ká máa lúwẹ̀ nínú ayọ̀ nítorí pé kíni tẹ́ ẹ bá rẹni tí ó bá ń ṣoríire tó ń ra mọ́tò tó ń kọ́lé lẹ́gbẹ̀ẹ́ yín tẹ́ ẹ wá ń sọ pé kí ni nǹkan náà ilẹ̀ wọn ta tìmẹ́ǹtì kí ni kí ni kí ló kọ́ téèyàn kan kò rí irú ilé òun ló kọ́ irú mọ́tò gan ló gbé sí títì téèyàn kan ò wà rí ọ̀gá ọmọ ọ̀gá lára wọn tẹ bá ń ṣe eré eléyìí ìlara ni wọ́n ń perú ẹ̀ tẹ bá dẹ̀ wá ń ṣe ìlara ìyẹn ni wípé ẹ̀ ń fi ọwọ́ ara yín ẹ̀ fi ń lé eré dànù kúrò ní àyíká àti agbègbè irú ẹni tó bá ń ṣe irú nǹkan báyìí àmọ́ tẹ́ bá rí ibi tí ara lé yín àbẹ́ni tó bá súnmọ́ yín pẹ́kípẹ́kí bí ìṣòro ẹni tó bá wà láyìíká àti agbègbè yín tí wọ́n bá ń ṣe nǹkan rẹ̀ tínú yín ń dùn tẹ́ ń gbárùkù tì wọ́n ìyẹn ni wípé ẹ̀yin gan fi gbogbo ọwọ́ yín ẹ fi ń fa ire mọ́ra ẹ fi ń fa ayọ̀ mọ́ra fún díẹ̀ yìí mo wa ayọ̀ á máa jẹ́ titi wa títí dọjọ́ alẹ́ Express ẹ̀ bá Express fún títọ́sẹ̀ yìí ah flight mi ti gbéra ẹ eh, ẹ wá gbọ́ gbé bá dí ẹ ó ti gbéra ó dẹ̀ ti land sínú flat yín ṣẹ́nu ṣẹlẹ̀ wà ní sórí fóònù títí ilẹ̀ tí ń wò mí bí mo ṣe sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ni mo ti dé tìdùnnú tìdùnnú tayọ̀tayọ̀ sí yín lọ́kàn mo fẹ́ kájọ máa ṣe kí ni kájọ mílíkì kájọ jẹ̀lẹ́ńkẹ́ kájọ mì sọ́tún kájọ mì sọ́sì nítorí pé kí ni ayọ̀ la máa fi ṣe ètò tọ̀sẹ̀ yìí mo dẹ̀ lérò pé gbogbo ohun tí mo mú wá fún yín tí mo ti sè parí tí mo ti rí àlùbọ́sà fi ata sí fẹ́ràn sí fi chicken sí tí mo ti pọ̀ wá fún yín ní fún tọ̀sẹ̀ yìí mo lérò pé yes àmú ọgbọ́n nínú ẹ̀ à á mú ìdùnnú nínú ẹ̀ à á rẹ́rìn-ín pábánbá rí bẹ́ẹ̀ ni wípé àtúwáṣe kí ni a máa gbé bọ́dì wa a máa jó yes a máa jọ nítorí pé ní gbogbo ọgbà ní gbogbo ọ̀sẹ̀ tẹ́ ti ní Miliki Express orin ló bá dé kò bá jáde rárá bá a ṣe ń yára létí ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà láṣẹ máa ṣe kí ni láṣẹ máa gbẹ́sẹ̀ tá a máa gbé bọ́dọ̀ wá títí KEMI olórí olúwakẹ́mi ìyànda section lórí tó ń ṣe kí ni tó ń pọ́sà lójú amóhùnmáwòrán yìí yéé dán <laughs> ni ẹ ti lè pè mí ní MBO most beautiful olórí tẹ́ bá ṣe ń pè mọ́ máa ṣe kí ni màá máa dá yín lóhùn torí pé kí ni ah bẹ́ẹ̀ ṣe ń pè mí o orin yẹn gan ti ọmọ six ní etí kí n tó kọ etí bá mi kọ ẹ má wọrí tẹ ṣe ń pè mí náà ni màá ṣe máa ṣe kí ni màá ṣe máa jẹ yín lórí Orísun ibẹ̀ la ń ṣe kí ni la ń dún la ń rọ̀ bí òjò ibẹ̀ la ń gara la ń gara ta máa ń gara tán lórí Orísun nítorí pé kí ni fún ìgbáládùn titi yín náà nìkan náà ni Miliki Express fún ti tọ̀sẹ̀ yìí fẹ́yìn tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ nígbà àkọ́kọ́ lórí Orísun tẹ́ wá wọn pé ah Miliki Express gẹ́ẹ̀ yìí máa rẹwà òkókó rẹwà nìkan ẹ bá mi wá nǹkan fìdílé kájọ ṣètò fún títọ̀sẹ̀ yìí torí pé ẹ láǹfààní láti jẹ gbáládùn gbogbo àwọn throwbacks àwọn orin tá a ti gbọ́ ní sáà kan sẹ́yìn táwọn máa ṣe kí ni àwọn gbẹdúwẹ́dẹ́ ẹ̀gẹ́t àwọn gbẹdú tó ń bọ́s brain máa máa ṣe kí ni màmá mú wá sójú ìran yín mẹ́ta mẹ́ta lọ ní lọ́sẹ̀ọ̀sẹ̀ àwọn tiwa náà lọ́ṣẹ̀ máa ń ṣe kí ni àwọn lọ́ máa ń jù sí pé ó lórí títẹ̀mílélẹ̀ títẹ̀mílélẹ̀ títẹ̀mílélẹ̀ tẹ́yìn náà bá ń darapọ̀ nígbà kọ̀ọ̀kan ẹ láǹfààní láti ṣe kí ni láti send àwọn orin tẹ́ ẹ bá fẹ́ gbọ́ àwọn throwbacks tó ń hot nígbà kan tẹ́wọ̀n pé ah, ẹ ṣáà máa kó ju bí ọdún márùn-ún sẹ́yìn lọ àbí mẹ́rin ó ti yẹ yín tẹ́yìn bá ṣe ń jù sí màá máa mú lẹ́yọ kọ̀ọ̀kan màá da dá padà fún yín kò jù bẹ́ẹ̀ náà lọ ẹ tún láǹfààní láti jẹ̀gbádùn um, abala lórí títì níbi tá a ti máa ń ṣe kí n ta ti máa ń fi ọ̀rọ̀ wérò lẹ́nu àwọn tiwa lórí títì àmọ́ ṣe wáyé ti tọ̀sẹ̀ yìí hmm. tọ̀sẹ̀ yìí yàtọ̀ tẹ́ bá ń gbọ́ yàjọ́ra ó yàtọ̀ <laughs> ó yàtọ̀ torí pé kí ni atátó ìrìn ọdún fún gbogbo ẹ̀yìn sọ pé olórí Àyìnkẹ́ owó àǹbẹ̀ da àti mi sọ wà bẹ́ẹ̀ má wáyé mi wọ́n fẹ́ kẹ́ jìnnà sówó àǹbẹ̀ ẹ̀ get mi fẹ́ kẹ́ jìnnà sára mo fẹ́ kí fọ́nrán kan wà tí mo fẹ́ fi hàn yín fídíò kan wà tí mo fẹ́ fi hàn yín ṣé tí n bá túnlẹ̀ lásán tí n bá <laughs> túnlẹ̀ fún yín lásán yẹn gan máa wò pé ah olórí Dasaki tọ́lẹ̀ lórí Orísun tẹlifíṣàn torí pé kí ni ẹ máa kojẹ ní gbogbo alẹ́ máa fi kojẹ àmọ́ tá a bá dé junction yẹn a máa fò fọ́nrán wà o ìfẹ́ǹtì wà tí ń fi hàn yín o ẹ mọ́ lọ́ọ̀bì kankan don't go away don't go anywhere. ara ní báyìí gbogbo ẹ̀yin tó ń létí fún gbogbo ẹ̀yin tí a bá fẹ́ kàn sí wa lọ́lọ́kan òjọ̀kan tẹ́yìn náà fẹ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ àbẹ́ ní orin kan tí ẹ fẹ́ kí n bá yín play tẹ́ fẹ́ fi ránṣẹ́. ẹ lè kàn sí wa lórí Instagram at Orisun TV um, Facebook ni o Twitter ni at Orisun TV ni lórí website, wa ìtì www.orisun.tv ní báyìí gbogbo ẹ̀yin tiwa ẹ ká lọ ṣe kíni ká lọ gbé bọ́dì ká lọ jó ká lọ fẹsẹ̀ àyájọ́ ẹ̀rọ fún mi no time to check time kò sáàyè fún jọ́ọ̀lì mi ò láì ká máa jọ́ọ̀ lára wa ẹ gẹ́t ká má rojọ́ jù ẹ ká lọ gbọ́ ayọ̀ láti ọwọ́ sinmi ẹ tó ṣe ń tẹ̀síwájú ẹ kú kalẹ̀. legendary beat. bàbá ni jígí bẹ́ẹ̀ ni màmá ni màmá wa ah a lè kéye oṣù tá a lò nínú ìyá a lè káyé oṣù tí wọ́n ṣe kí ni tí wọ́n fi pọ̀n wá abiyamọ tòótọ́ àwọn abiyamọ gbọ̀njá gbọ̀rọ̀gbọ̀rọ̀ gbogbo abiyamọ pátápátá mo kí n fẹ́ ẹ kú oríire ẹ gẹ́t <laughs> tí gbogbo abiyamọ bá ń wọ ọmọ wọn lójú báyìí ni wọ́n máa dùn pé ah mo rántí ìgbà tí mo ṣe ìrúró yín ẹ sínú mo rántí ìgbà tí mo ṣe pọ̀n ẹ sẹ́yìn ẹ wọ ọmọ ní pé dànsákì gbogbo abiyamọ tó bá ń wò mí ní ọjọ́ tòní ìyá ní ìyá wa nítorí pé kí ni òrìṣà bí ìyá kò sí láyé òrìṣà ṣẹ̀ṣẹ̀ gbọ́tàn náà ni wọ́n ń pè ní ìyanuwúrà láti ọwọ́ smartest mo lérò pé ẹ abala tá a wá wà báyìí òun náà ni abala throwback thursday gbẹ́dẹ́wẹ́dẹ́ bob brain mo fẹ́ jó bọ̀ mi ò mọ́ jó wa oh god ojú dẹ́ ń tì mí <laughs> yes abala throwback náà làwọ̀ òyìnbó ni mo kọ́ fẹ́ jù sí yín bẹ́ẹ̀ ṣe ń jù sí mi náà ni mo ṣe hàn tábà ò pé mi ò tí ì pílé orin yín ẹ má wọrí díẹ̀ díẹ̀ ni màkànmàkàn ni ó máa kàn yín akọrin yín jọ̀kànjọ̀kànjọ̀kànjọ̀kàn ẹ̀ gẹ̀ ok ẹ kà lọ gbọ́ double wàhálà láti ọwọ́ Òrìṣẹ́fẹ́mi ètò ṣì ń tẹ̀síwájú. Double wahala for them body, not the owner of them body. Double wahala for them body. <laughs> Double wahala lọ́tọ̀ gbèsè ọlọ́run jẹ́ káàtì ẹ̀rí wàhálà kò tí ẹ̀ ń ṣe tiwa. Bóyá wọ́n gbádùn double wahala láti ọwọ́ Oríṣẹ́fẹ́mi, orin tó pọ́n tún súnkàn báyìí, òun náà ni Sùúrùlérè láti ọwọ́ Dr. Seed. Miliki Express lètò Throwback Thursday abala tàwa tá à ń ṣe lọ́ọ́lọ́ nìyẹn ẹ lọ jẹ gbádùn eléyìí. sùúrù lérè sùúrù láyé yìí gbà ẹ gẹ̀t kó gbá kọ́lẹ́kọ́lẹ́ kó gbá gidi mo máa sọ fún alóyè tó wípé ẹ má yẹ ká máa wẹ̀ wurin gbọ̀ngàn là ń wọ̀ lọ yẹ́sìkẹ́ kí lẹ fẹ́ẹ́ fẹ́ wurin ṣe ilé ayé ìbí ti ni simple ni simplicity ló láyé ẹ gẹ̀t sùúrù lérè la ṣẹ̀ṣẹ̀ gbọ́tọ̀ láti ọwọ́ Dr. Seed featuring Danjazzy ṣáré ní báyìí orin tẹ̀ ṣẹ̀ṣẹ̀ gbọ́tọ̀ la máa fi ṣe kíni la máa fi kó titi abala throwback Thursday kúrò lẹ̀ àmọ́ ká tó wá bọ́ sí ìpele tó ti ń polówó láti bẹ̀rẹ̀ ètò yìí ẹ̀ that's how stars do láti ọwọ́ Skibi yes that's how stars do láti ọwọ́ Skibi bẹ́ẹ̀ ni láti ọwọ́ Skibi featuring Tenny Falz and DJ Neptune ẹ ti gbọ́ nǹkan tí wọ́n sọ only ten million for a show ẹ má wọrí ten million inside my account ẹ kàn ṣe gbangangbangan kẹ́ẹ̀dẹ̀ ṣe kí ni kẹ́gbẹ́ advert yín wá kó máa ṣe talentolo ẹ get kájọ pa ten million yẹn ó ti yẹ nítorí stars ni gbogbo wa gbogbo <laughs> superstar ni gbogbo wa pátápátá pátápátá alright gbogbo ẹyin tí wọ́n nílé abala tọ́pọ́ súnkọ̀bá òun náà ni mo sọ fún yín láti bẹ̀rẹ̀ tó wípé ẹyin tẹ́tí ń bèrè pé ó wà ń bẹ ó wà ń bẹ ó wà ń bẹ náà mílíkì mílíkì tọ̀sẹ̀ yìí ó gbé wà ń bẹ ó gbé dání ni <laughs> ó gbé jíjẹ mímu ó gbé gbogbo ẹ ó gbé dání ni <laughs> ẹ get mo ti sọ láti bẹ̀rẹ̀ kẹ́kẹ́ máa bó ní ire yìí ó yẹ ká láti máa fún yín pé kí ni kí ló lórí fẹ́ fi hàn wá alright fúnra tí mo fẹ́ fi hàn yín event tí mo fẹ́ fi hàn yín òun náà ni wípé ìṣílẹ̀ ni ìṣílé là ń ṣe what a man can do a woman can ṣe kí ni can do better gbọ́sà fún gbogbo obìnrin pátápátá gbọ́sà gbọ́sà gbọ́sà ẹ get <laughs> yes ìṣílé la fẹ́ fi hàn yín ìṣílé tá ni mo fẹ́ fi hàn yín báyìí òun náà ni ti àlàájà olúwakẹ́mi sànúsí ọlọ́mọ wẹ́wẹ́ ẹ wo ilé ìmáìtì èmi gan ilé báyìí mo ní yé mo fọ́ sára pé yé hébà pàápàá jùlọ ẹ̀ màá tún wá sọ wípé bá a ṣe fẹ́ lọ wo fọ́nrán ìtúyìnwá la máa fi ṣe nítorí pé kí ni abala lórí títì ó gàn bọ̀dí ó gàn papọ̀ ní báyìí wọ́n jọ super glue ara wọn nítorí pé ìbéèrè tá a fẹ́ lọ bèèrè lórí títì òun náà ni wípé báwo ni èèyàn ṣe ń di onílé láyé ṣé àánú ọlọ́run ló ń jẹ́ kéèyàn ọdọnílé lórí ni àbí ìlàkàkà ẹ̀dá kéèyàn dájọ́ lọ́tún dájọ́ lọ́sì dájọ́ ní gbogbo àdúgbò kéèyàn máa ṣiṣẹ́ kó mọ èrè jọ kó mọ kó sínú kóló ṣé bẹ́ẹ̀ lèèyàn ṣe máa di onílé láyé gbogbo ẹ̀yin tí wọ́n nílé ẹ̀ kà lọ ṣe kí ni ká lọ jẹ̀gbádùn fọ́nrán yẹn ìṣílé yẹn lóní ah, jẹ̀lẹ́ńkẹ́ lóní mìlíkì lóní ìrìnà kókò máa lọ bẹ́ẹ̀ máa lọ bẹ́ẹ̀ <laughs> bá bá ṣe ń jẹ̀gbádùn event náà ìṣílé yìí náà lẹ́sẹ̀ ránṣẹ́ kí ni ẹ máa jẹ̀gbádùn bí àwọn èèyàn ṣe ń dáhùn ìbéèrè abala lórí títì yìí ètò ṣì ń tẹ̀síwájú olórí olúwakẹ́mi ìyàndá lórúkọ tèmi Miliki Express lètò tẹ̀ wò ẹ kú gbádùn. wow ṣáínà rí wípé tó tóbi ni what a man can do a woman can ṣe jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni ó yẹ alájà olúwakẹ́mi sànúsí ọlọ́mọ wẹ́wẹ́ mo dẹ̀ gbàládùra wípé ẹ tún máa kọ́ ilé tó tún ju eléyìí lọ láṣẹ Èdùmàrè fún gbogbo ẹ̀yin fans wa lórí Orísun gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ́ gbàládùn gbogbo àwọn ètò tá à ń fún yín lórí Orísun tẹlifíṣàn mo gbàládùra wípé gbogbo apárápátá ìrè akárí alájà àwọn ní sí òkú yín sínú ilé tuntun tẹ́ ṣẹ̀ sí láṣẹ Èdùmàrè ẹ̀yin náà tí wọ́n rí lábala lórí títì tí mo sọ fún yín pé ìbéèrè ta bèrè ni pé ṣé àánú Ọlọ́run òun ló ń jẹ́ kéèyàn donílé lórí àbí ìlàkàkà ẹ báwọn èèyàn ṣe dáhùn èyí tó dẹ̀ dùnmọ́ mínú jù ń bẹ̀ òun náà ni wípé wọ́n ní pé àánú ọlọ́run ló ń jẹ́ kéèyàn donílé lórí èèyàn kan tún wá sọ nǹkan wọ́n ní tí èèyàn bá ní gbogbo owó ilé ayé yìí tó bá lówó lọ́wọ́ tí ọlọ́run bá sọ pé á donílé láyé ó kàn máa ní owó yẹn ní lọ which is true fún díẹ̀ yìí gbogbo ẹ̀yin tiwa párọ́tà èèyàn ló lọ́wọ́ o èèyàn ń dájọ́ ni o ẹ ṣáà jẹ́ ká rí wípé àtẹ̀pámọ́ṣẹ́ wa àṣojú hmm, kòkòrò ìrọ̀rùn ló bá dé ẹ kà ń pa àtẹ̀pamọ́ṣẹ́ káàdẹ̀ rí wípé ká ní lọ́kàn wípé àánú ọlọ́run ló ń jẹ́ kéèyàn ṣe kí ni ló ń jẹ́ kéèyàn di onílé lórí ẹ wọ gbogbo ẹ̀yin tiwa nílé a ní rí jù báyìí lọ fún ti tọ̀sẹ̀ yìí ẹ má gbàgbé láti kàn sí wa ẹ lórí facebook wa ní instagram twitter ní at orisun tv lórí wẹ́bsáìtì wa it's www.orisun.tv fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò ẹ lè kàn sí wa lórí nọ́mbà tó ń lọ lójú amóhùnmáwòrán yín pàápàá jùlọ ẹ fẹ́ ṣe ìpolówó ọjà yín ni ẹ kàn sí wa nọ́mbà tó ń lọ lójú ìpolówó ọjà yín torí pé ìpolówó òun náà ni àgúnmọ̀wò ó ṣe kókó ó ṣe pàtàkì tẹ́ ẹ bá ti kàn sí wa lọ́gán báyìí làánú ọmọ sí kíni tá a mọ̀ dá yín lò tá a sì ṣe àfihàn gbogbo iṣẹ́ yín òwò tẹ́ ń ṣe business tẹ́ ń ṣe tá a máa fi ṣe kíni tá a máa fi ṣàfihàn fún gbogbo aráyé tẹ́ àpò yẹn sì mọ̀ sí kíni yọ gara owó mọ̀ pọ̀ sí ẹ̀ mọ̀ san táìtì <laughs> tó ń gba ìtàn ńlẹ jẹjẹ mọ̀ sọ fún yín lọ́sàn sọ̀hún tí n bá fẹ́ jẹ́ mọ̀ sọ fún yín mọ̀ wọ̀rí <laughs> ọ̀rọ̀ ẹgbà ṣé wàá ń lọ jẹ́jẹ́ ẹ̀yà ká lọ ṣe kí ni orin la fi bẹ̀rẹ̀ orin la máa fi parí ètò ìdùnnú àtayọ̀ náà la máa fi parí ẹ̀ títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a máa tún fi ayọ̀ àti àlàáfíà pàdé orin D'banj featuring Slimcase la fẹ́ ṣe kí ni la fẹ́ lọ gbé bọ́dì wá sí kí wàá lórin yìí dálé lórí òun náà ni mo kọ́ bá ẹ wọ́n ní tẹ́ bá kọ́ ọmọ wọlé wọ́n kọ́ bá yín àmọ́ tẹ́ bá kówó fún mi tẹ́ gbé polówó ọjà yín wá sí iléeṣẹ́ Orísun ẹ gbà bẹ́ẹ̀ garanti cover yín pé ẹ máa ta àṣàjèrè ló bá dé ó dàbọ̀ ká tún fi àtayọ̀ pàdé.